àtọ̀rọ̀ kí ọlọ́run wọ́n ṣíwọ́jú wa òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kí àti ọ̀rọ̀ náà kọlọ̀bà àti ọlá kó bá mú bá àwọn ará lé ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn tàbí ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà sí ànábì lágbàá kọlọ̀mbà ní kí wọ́n lápútà wọn fún ara wọn kọ́lá tó tóbi lágbàdì nínú ọgbà wa ti ọ̀sẹ̀ tó kọjá lọ lára gbòǹgbò tí àfihàn rẹ̀ kátó máa bá púpà lọ ẹjọ́ àwọn tí a bá máa ọmọdé wa àfẹ́ kí wọ́n lọ sí òkè ń bíbá yìí torí bí ó ṣe rí nísìn so tí mọ́sí bá kún láwọn àgbàlagbà níbọ̀ sí òkè ń bíbá yìí nínú tí nínú gbogbo ń tẹ́ àfihàn rẹ̀ nínú púpà tí ó kọjá lọ òun ni pé Islam fi rinlẹ̀ ibi kò sọ́nà míì tí wọ́n fi ń rí ìyọ́nú ọba dẹ́ẹ̀dá àfi kí wọ́n ṣe ẹ̀sìn Islam ọlọ́ọ̀bá àlekẹ́lá sọ pọ̀yọ̀pọ̀yọ̀ tó kílẹ̀ ipe inna dina inda Allahi al-Islam ẹ̀sìn kan tọ́lọ́ọ̀bá àlekẹ́lá ó tẹ́wọ́ gbà òun ni kí wọ́n jẹ́ bóyá ìtún di kan àbí kejì bóyá wọn gbọ́rò islam bó ti yẹ kán gbọ́ ni ọlọ́run ní kí ọlá mọ bí ó ti sọ̀rọ̀ wọn pẹ̀lú dédé eléyìí láwa mọ tí a fẹ́ sọ lé èyí la fẹ́ mọ́lé ní orí nínú oṣù yìí ni wọ́n máa ń ṣe ọdún tí wọ́n pè ní Christmas ọdún Christmas yìí wọ́n láwọn fi ń ṣe àjọyọ̀ oṣù àti ọjọ́ tí wọ́n bí ọmọ ọlọ́run àbí tí wọ́n bí so nínú ìgbàgbọ́ christianity ní pé isa ibn mariam èyí sáwà gbà ní anábí isa jesus christ kò sí láì gbà pé jesus christ àwọn gbà pé kìí ṣe èèyàn lásán pé ọlọ́run ni ó wá wá sílé ayé níjọmọ ọlọ́run pé ìjọ tó wá wá sílé ayé yìí ó coincide ó ṣe ìbámu pẹ̀lú 25th of December kí ni Islam sọ ń pa irú ọdún yìí ojú wo ni Islam fi wo irú ọdún yìí eléyìí la fẹ́ kí kútùbà wa kó ní èní a lọ sí sọ́rọ́tù Mariam Quran chapter 19 ayah 88 dé 97 so lára tí ma ń ya ẹ̀rẹ̀mí ilẹ̀ rẹ̀ gbénú Qur'an àwálórí ti súra tẹ́gbọ́lọ̀ ọba lékí ọlá ó fi sọ ìyá jesus christ mariam the mother of jesus christ nínú àwọn àyà yìí ọlọ́ọ̀bá àdíkẹ́ ń gbé wà kọ́ọ̀lù tẹ́kọ̀ọ́ rahman wàlẹ̀dà wọ́n ń sọ nínú ara wọn pọ́lọ́ọ̀bá àdíkẹ́ ọlá ó fẹ́ nìkan ṣọmọ wọ́n ń sọ pọ́lọ́ọ̀bá àdíkẹ́ ọlá ní ọmọ wọ́n ń sọ pọ́lọ́ọ̀bá àdíkẹ́ ọlá bí ọmọ ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá ní pé lẹ́kọ́lẹ́jì tó ṣe àdíkẹ́ ìdà káàwá fi lè mọ bọ́rọ̀ ìtì burú tó ọlọ́run bá ní kẹ́rí pé takadu samawatu yatafattarna gbogbo sánmà ọfẹ́ lè fàyà yatafattarna ardu wa jibalu hadda níbi tọ́rọ̀ ìburú dé sánmà fẹ́ lè fàyà ilẹ̀ fẹ́ lè lanú lórí kíni anda lè rahmani walada torí bí wọ́n sọ ipò ọba ọba oníkẹ́ ó ní ọmọ wà máa yàn bá rí lè rahmani an yattakhidha walada kò lẹ́tọ̀ kọ́lọ̀ọba àdíkẹ́lá kó ní ọmọ kò lẹ́tọ̀ kọ́lọ̀ọba àdíkẹ́lá fẹ́ nìkan ṣọmọ in kull man fi samawati wal ard kò sí bí wọ́n ṣe kàǹkà tó gbogbo wọn ẹrú ni wọ́n jẹ́ fọba dẹ́dà tọ́lọ́mbà lékeọlá làmìẹ́lì wọ́làmìúlà kò lọ́mọ kò bímọ kò fẹ́ nìkan ṣọmọ wọ́làmìúlà tó ipò gangan rèé wọn bí òun náà wọ́lá kò ní gbẹ́dídá ti bẹ̀rẹ̀ lélé yìí kò sí lópin tọ́lọ́mbà lékeọlá ṣe kí ni kò bí ọmọ so táwọn èèyàn bá ń ṣe ọdún báwọn ń ṣe kò mọ́ ọlọ́ọ̀bà lékeọlá yìí àbáwọn ń ṣèrántí bíbí ọmọ tí bí ọmọ tọ́lọ̀mbà ìgbà bí ọmọ sí ilé ayé ojú tí mùsùlùmí ò fi wo ni pé irú ọdún báyìí à kí ń bá wọn ṣe àwọn yorùbá máa sọ pé gbọdún tó bá bá ọ̀rọ̀ ayé lè má jẹ́ ọ̀rọ̀ yorùbá ní pílẹ̀ bọ́ tí ń tá gbọ́n tó tó bá Islam tó bá gbọ́rọ̀ yìí gan rin ilẹ̀ nínú àṣà yorùbá lódiwọ̀nba tó bá ti wa agbègbè sẹ́gbẹ̀ẹ́ nínú ṣẹ̀rá Islam a máa ń gbàṣà wọlé kódà àṣà wa a máa jẹ́ òfin nígbà míì àwọn bá nígbà al'adatu muhakkama àṣà wa a máa jẹ́ òfin pẹ̀lú májẹ̀mú pàṣà yìí gbọ́dọ̀ yapa ṣẹ̀rẹ́ ọlọ́run so kí wọ́n máa ń ṣọgún ṣàngó bí wa ṣe lẹ́yìn àbí wọ́n àbí wọ́n ń ṣọdún Ọ̀ṣun Òṣogbo bẹ́ẹ̀ mùsùlùmí ó ti ní kórira pé tó ẹbọ ni nǹkan yìí bẹ́ẹ̀ náà yóò ní kórira ipe tó ń pè ní Christmas yìí ẹbọ ni a ṣàlàyé náà nukúfà tó kọjá lọ ibẹ̀ ní tí ṣe mùsùlùmí òfin méjì láti bá wọn lù òfin tílé ayé ọlọ́ọ̀bá àdékẹ́ lápáwá láṣẹ ká ṣe dáadáa sí wọn la yanhakumullahu anil أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين سورة الممتحنة أو ممتحنة ọlọ́run bá ní kárí pé àkọ́ kẹ́ ṣe dáadáa sáwọn tí ṣe mùsùlùmí lódí wọn gbà tí wọ́n bá gbógun ti yí tí wọ́n sì lè ń kó mi ẹ̀rù yí ẹni àǹtàbà rúhùn gbọ́nà tọ́lọ́run kábà àti ilè mọ́bọ́lọ́wọ́ bá àdíkẹ́ gbétò a ṣe dáadáa tẹ́yìn tí ṣe mùsùlùmí wà tó títù ilé yìí a sì bá wọn lò pẹ̀lú déédé torípọ́lọ́wọ́ bá àdíkẹ́ ọlá ó nífẹ̀ẹ́ gbogbo ẹni tí máa ṣe déédé ṣùgbọ́n tó bá ti dé bí ọ̀rọ̀ ẹ̀sìn áyàtà lò ní pé lakum dinukum waliyadin lakum dinukum waliyadin tó ẹ fi ti késàrì fún késàrì ilé ọ̀rọ̀ ìsìn ni ẹ ṣe ti lọ́tọ̀ àwọn náà ṣe ti wà ní ọ̀tọ̀ ní kọ́nà ọba àdékíọlá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ kí wá ṣọdún tí wọ́n yìí nìkan gẹ́gbùn ìsọ gbogbo ọdún tó bá jẹ́ pé tó nípìlẹ̀ ìsìláàmù lọ́wọ́ sí mùsùlùmí ẹ̀sìn kò lórí ẹgbẹ́ tó eléyìí èèwọ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù kódà àwọn àfáà lórí pẹ́ tó bá kíyàn bẹ́ẹ̀ òun náà kúrò islam ní kọ́nà bàjẹ́ fún alágbọ̀ yìí ẹ̀sìn tí ọba ọkọ̀ báyìí a máa gbá ìgbélẹ̀ tó ti wá gbé àwọn kiri tó le tó le báyìí wá tó nígbà tẹ́mi ń ṣe kékeré lẹ́kọ̀ọ́ yìí àjọ máa ń sọdún yìí ni so àwọn náà máa ra báńgà so wọ́n pọ́sùn pẹ́ pé tó báwa náà ṣe rí nígbà yẹn pé tó pẹ́ tọ́dún bá báláyé rẹ kó sọdún ó pọ́sùn kí ẹ̀nà ìrẹ́gbẹ́gbà àwọn nǹkan rẹ̀ ń sọ yìí òun lágbàwọn àyà kùránì yẹn wá kó tún wá lè yé wa dáadáa àwọn wọn tí wọ́n jẹ́ christian gan nípìlẹ̀ tí wọ́n sọ pé ọdún ìgbọ̀n sẹ́ ẹbọ ni nípìlẹ̀ jehovah witness ò kí ń bá wọn ṣe christmas ẹbá ní àwọn tó jehovah witness wọ́n máa sọ pé ẹbọ so all the sọ pé jehovah witness wọ́n ṣe wọ́n ṣe mùsùlùmí wọ́n ṣe christian now they are not part of christianity so december twenty two two thousand and sixteen pastor kumuyi ti deeper life church ọ̀rọ̀ tó sọ ni pé christmas yìí ẹbọ ni lóyìnbó ó ní Christmas is idolatrous that's the exact word mo ti check paper yẹn ní mo check interview yẹn láàárọ̀ yìí kí n tó wá sí ìwé ìbàdàn Pastor Olukoya, Mountain of Fire Ministries so n tó lọ sọ lónìí òun tẹ̀lé pé the root of Christmas, Christmas is demonic ó ní ìpìlẹ̀ táwọn pè ní Christmas yìí ó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀mí kẹ́mìí ó di mélòó ó di mẹ́ta bẹ́ẹ̀ so eléyìí ò kàn wá kòkè bá àfilé ah, iṣẹ́ rí nítorí sọ pé kódà àwọn tí wọ́n wà nú ẹ̀sìn iná gba ìpé ọdún yìí ní pílẹ̀ kò sí tó jọ tó ní pé tẹ bá wo ìtàn kìrìsẹ́ǹtì gan kò sí tó ń pè ní kristu àfilẹ̀ pé ìgbà wọn bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n lé tàbí padà mú wá kókè ẹjẹ́ ká dọ́dún iná lẹ̀ káwọn yẹn máa fi so Muslimi. irú àwọn ọdún báyìí àti ń bá wọn ṣe tó bá jẹ́ pé nǹkan míì ni wọ́n ṣe ń kọ́ torí pé àwọn èèyàn máa ń béèrè béèrè iná wọ́n ṣègbéyàwó ṣàlè bá wọn lọ wọ́n ṣe kó mọ ṣàlìbáwọn ṣàlìbáwọn ṣàlìbáwọn kópa kàbáwọn jẹun kàbáwọn dúnú kò sí láìbí islam ò pẹ́rẹ̀ fún wa kódà àwọn tí wọ́n ṣe nǹkan kan nígboro Madina yẹ̀wúdí ó pa anábì pé ẹ wá bá mi jẹun anábì ti lọ́bẹ̀ sallallahu alaihi wasallam orí mo lápè jẹ ẹ wá bá mi jẹun anábì lọ́bẹ̀ tàbí wá sọ pé wọ́n ń ṣe tó dùn mọ́ wọn nú wọ́n bímọ ní tí wọ́n ní àwọn bá jẹun lóṣù wọn tó pé níta fẹ́ jẹ ń ṣe kò ń lára bẹ́ẹ̀ tí ma jẹ́ ẹnigbé òkè tó ẹ́pẹ́ nǹkan tí wọ́n ń ṣe yìí nínú church ni wọ́n fi ń ṣe ń gọ́ ṣáàlè wọ church eléyìí ó kàn ní ìdàlàyé díẹ̀ ni nípìlẹ̀ kò sí tó rọ́n kí mùsùlùmí wọnú church kódà tí tí ò bá sẹ́gbìn ń bẹ̀ a lè kírun bẹ̀ sọ fún wa ní pé jù ìlàlí al-ardu ni wọ́n ṣe ní fún Muhammad sallallahu pẹ̀lú kan ìdítà àfi ní òun pé àwọn èrè tí wọ́n máa ń gbé sínú church yẹn islam kórìíra ẹ̀ kò rẹ́jẹ́ fáwọn nìkan ká gbé ère ká lẹ̀ máa rọ ògiri àbí àwọn pictures islam kórìíra ẹ̀ èyí tánà bí sọ fún wa ní pé ilé tá a bá lẹ̀ àwọn nǹkan yìí mọ́ aláàánú ní wọbẹ̀ so èèyàn kan wá bá Umar Khattab ó ní ẹ wá bá mi jẹun nínú church Umar wá kàn pé ó wù wá ká wá ká tó bá pé reception tí wọ́n ń ṣe kò ṣe ní church ni wọ́n ti ṣe àbí kò tẹ́lẹ̀ bẹ̀ kò sí láìsí ká wọnú bẹ̀ lọ́bá wọn ṣe tí ó ṣe kí ni tó dùn wọn ní inú so wọ́n ń ṣe gbéyàwó wọ́n ń ṣe ìṣílé wọ́n tó dùn wọ́n ń ṣe nípa sí Islam kọ́lé fún wa èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ṣe kí ni ló fa ìdílé kọ́lọ̀mbà nígbẹ́lá kò fún wa ní àgbọ́yé ẹ̀sìn tó wá pọ́síbù tó ní pé sáré mi sọ fún ọ ní pé làtẹ̀tẹ̀bì ọ̀nà sálànà mà ń kọ̀bìlákù ẹ máa tẹ̀lé àwọn tí ó ṣíwájú yín hazuwa ṣíbìrin bí ṣẹ̀bẹ̀ wà zèrọ àmì zèrọ àwọn kọmọkànlá rí ẹgbẹ̀rún sọ́rọ̀ sọ́tẹ̀mù pé ẹ máa tẹ̀lé àwọn tó ṣíwájú yín ní ṣíṣe ẹ̀ tẹ̀lé àwọn èèyàn bèèrè pé ó ní hátà wọ̀lọ̀ dákàlà jòfrọ̀ dọ́gbé lọ́dọ̀ tọ̀tùmù tí wọ́n bá wọnú wọn alágbẹ̀ẹ́ náà bá wọn wọ̀ ẹnìkan wọ́n bèèrè ní àyẹ̀húdù wà nàtọ́rọ̀ ṣọ́rọ̀ yẹ̀húdà ti nàtọ́rọ̀ lọ sọ àbẹ́bí nígbé tààlà àbá tó tí bá ṣe àwọn pápẹ̀rẹ̀ nísìn wọ́n máa ń ṣe fada Christmas ní àsìkò yìí so fada Christmas yẹn nísìn nígbà asọ́gbótò mùsùlùmí ò láǹfààní àdìṣọ́dún yẹn so àwọn ẹ̀nà ogókè tí àbánútàbà tí àbátẹ̀lì lọ àánà lè ṣe fada Idul ìlú àdàkùn ó fọ́nì ní kò fọ́nì àwọn muslim náà bá ṣe ń sọ òkè ìdígbò kó ma wọ́ṣọ́ pa yẹn kó wọ jàlábíà àti láwàní so káàna hmm, àkín àjíṣe bí ọ̀yọ́ ni mùsùlùmí ọ̀yọ́ ò ní ṣe bí abẹ́ Islam pé òkè ilé ní ti táwọn bá lọ sílẹ̀ ká hmm. lásìkò tí wọ́n ń ṣọdún wọn awo kì í ṣọdún ní àsìkò ìkọlọ̀ ọba àdìkí afọ wa ní àgbọ́yé ẹ̀sẹ̀ ọlá tóbi lágbàáyé àwọn oúnjẹ tí wọ́n bá fún wa lọ́jọ́ náà kí ni kí ọ̀ ti ṣe torí pé táwọn ọmọ ń sọdún àwọn tí wọ́n bá súnmọ́ wa máa ń fún wọn ní oúnjẹ wa àwọn kan máa ń gbà tó táwà tẹ̀ fẹ́ àwọn kan máa ń gbà tí wọ́n lẹ̀ jẹ́ àwọn kan máa ń gbà tí wọ́n máa ń dànù so àwọn tó máa ń dànù yẹn ìmọ́sọ́mọ́ ìgbẹ́ ṣẹmajẹ kìíní ẹgbẹ́ ọ̀rọ̀ ẹran náà ti ń tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ má lè wé tẹ̀ ṣẹmajẹ tẹ́lẹ̀ bá ti ní jẹ ẹ má ń wé tẹ̀ ẹran lóyìn so ẹ tó bá ti mọ̀ pé kò ní jẹ má wò lè gbé fún wọn so ẹ̀yin adẹ̀gbọ́dọ̀ rẹ̀spẹ̀tì ìgbàgbọ́ wọn tó ọgbókè ìgbàgbọ́ àwọn kò jẹ ẹ̀rọ ọdún léyà fáìn kò sí jàmbẹ̀ ìgbàgbọ́ wọn nìyẹn so bí jẹ́ pé gbàgbọ́ ti wa náà ó lè má fún wọn nígbà láàyè láti jẹ oúnjẹ tí wọ́n bá ṣe fún àwọn ọdún wọn ṣùgbọ́n oúnjẹ ọdún wọn yìí àwọn àfáà pín sí ọ̀nà mẹ́ta lè lórí ara àfáà sọ ní pé kò sí láì sí àfi ń tán ṣe o àfi ń tán jẹ o àti tọ́jú kò sílẹ̀ ìfẹ́ ìjẹ gbogbo ẹ̀ eléyìí a lè lẹ́mọ́ sàbí òṣìṣẹ́lá mọ́sọ̀sọ́lá abúdàdà àwọn ìwá bèèrè rẹ̀ pé tó àwọn nàfàrà wọ́n máa ń pa ẹran wọ́n máa ń ṣọdún tó bá fún wa ní pé kò sí ní suratul Maida kọ́ ni pé wa ta'amul ladhina utul ayà yẹn ọlọ́ọ̀bá ní mẹ́ṣẹ́ rí pé tọ́ áàmù ló wá ń bẹ̀ lóde lárúbáwá oúnjẹ ló túmọ̀ sí ṣùgbọ́n abúrẹ́mìnà bá kódà kìí ṣe ònìkan ẹnu kò lọ́dọ̀ àwọn àfáyé pé kìí ṣe ráìsì àbẹ́wà lọ́lọ́ọ̀bá ní kẹsàn-án ayà yẹn ẹran tí wọ́n dú lọ́lọ́ọ̀bá ní kẹlá ń sọ torí pé tí bàbá ṣòǹgó bá dú ẹran tó fún wa àníjẹ́ ṣùgbọ́n tí Christian bá dú ẹran tàbí ó dú ẹran yìí tó wá gbé fún wa á jẹ́ bìtìfáàkì ulama kódà tí ò bá dára lójú pé wọ́n sọ bísmìlá ìsì ànábìnrin pé tẹ́yìn bá fẹ́ jẹ́ ẹ̀yìn ṣe kí ni ẹ̀yìn sọ bísmìlá ìjẹjẹ lásìkò so àbúdàdà ni pé ìbọ́lọ̀ mọ̀ pé eh, wọ́n á ṣe gba nǹkan yìí kó sọ pé oúnjẹ wọn ẹ̀tọ́ ni fún wa eléyìí pòsíṣà aláwọ̀kọ́ ni pòsíṣà ẹlẹ́ẹ̀kejì àfáàkan a gbọ́dọ̀ gbá rárá àti tí wọ́n pa o àwọn sọ yí pé torí pé asọpọ́dún yìí nípìlẹ̀ kìí ṣọdún wa tá bá ń gba nǹkan yìí ṣíṣe pé àwa náà ti ń bá wọn kópa ń bẹ̀ pàápàá jùlọ ìdúró sáwọn nǹkan yìí náà ṣẹlẹ̀ Islam fẹ́ ó di point number ó position number two position ẹlẹ́ẹ̀kẹta àwọn àfáà kan ní pé rárá in tí wọ́n bá dú lọ́jọ́ yìí nìkan òun ló jẹ́ ìwọ̀ tí àgbò àbí wọ́n nǹkan míì fọ́dún òun ni kó jẹ́wọ̀ òun ni ká má jù ṣùgbọ́n in tí wọ́n fún wa bí wọ́n fún wa ní drink àbí wọ́n fún wa ní hampa àbí wọ́n fún wa láwọn nǹkan yìí oníbẹ̀ eléyìí ẹgbà wà ìlà àádá bá ìlà sheikh sami kenya àwọn àfà kan ló lórí eléyìí so tọ́pọ̀ táwọn ìwá bèèrè lọ́mi máa ṣàlàyé fún pé báwọn position mẹ́ta táwọn àfà ní lélẹ̀ èyí tẹ́mi fi sí jù lẹ́lẹ̀kẹta ẹ̀ pé ìtàn bá dúdú fún ọdún yìí ní kéèyàn má jẹ̀ tí gbogbo nǹkan yóò kù kù sí láti kí èèyàn gbà ní ọwọ́ wọn èyí tó dùn yẹn gan ìdíwò lèyàn fi sẹ́gbẹ́ tó kọ́ má gbà torí pé ńgbà tọ́lọ̀ ọba àdékẹ́lá ń ka àwọn ẹran tó jẹ́ ìwọ̀ fún wa ó ní pé wà máa òhèlá lè rèrè láàhìbì ẹran tá a bá pa fún tó yàtọ̀ sọ́lọ̀ ọba àdékẹ́lá gbàdá rẹ̀ parẹ́ ń sìn àtúgbẹ́ lórúkọ Jésù àbí àbúgbẹ́ irú ẹni lọ báyìí lọ́wọ́ bá ìjá ń bá inú ayẹ́ ẹ̀ pé wọ́n má òhìlá lè ṣẹ́rì láàbí tó ayọ̀rẹ̀ yẹn kúrò ní ibẹ̀ ṣùgbọ́n gbọ́ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ àwọn àfà tó ní kálùkù sí ní àwọn ẹ̀rí tí wọ́n dì mú kọ́lọ̀ الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ولا أهلي وصحبه وكل من استنى بسنته إلى قيام الساعة Uh, all praise belongs to Allah subhanahu wa ta'ala. May He send His blessings on the noble soul of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, his household, his companions, and all those who follow his path. Uh, I'm tying this khutbah to the khutbah we had last week. So last week I talked about the fact that as far as Islam is concerned, salvation is exclusive to Islam. Now the day of resurrection, Allah SWT will not accept any other religion except Islam. Call it salvific exclusivity. is only Islam that will be accepted. So on several verses of the Quran, إِنَّ دِينَ إِلَّا اللَّهِ Islam. The only religion acceptable to Allah is Islam. So going forward, especially in this season, especially in this month, there is the celebration of Christmas. What should be the disposition of a Muslim towards festivities of this nature? What should be our, as we've said, for everything, for every event, for every human action, there is a specific rule in the Quran about it. So I started by citing verses of the Quran, Quran chapter 19, Surah Maryam, 88 to 97. Allah was saying, وَقَالُوا اتَّخَذَ رَحْمَانُ وَلَدًا And then they claim that Allah SWT has taken a son for himself. Whether he birthed the boy, whether he adopted the boy, he said Allah has a son. Allah says that for قَدْ جِئْتُمْ شَيْئًا idda, You have brought a very serious and terrible statement. to show the seriousness of this claim that Allah has a son, or adopted a son, or the son was once part of him, Allah says, تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَرْنَ مِنْهُ The heavens were almost rent asunder because of this statement. وَتَنْشَقُّ الْأَوْضُ وَتَخِيرُ الْجِبَالُ هَذَّا The earth would have been shattered and the mountains collapsed into the Why? And that the Rahmani walada. Because they claim that the most merciful has a son. وَمَا يَنْبَغِي لِرَحْمَانِ أَنْ يَتَّخِذَ وَلَدًا It is not for Allah subhanahu wa ta'ala to take a son. إن كل ما في السماوات والأرض illa aati rahmani abda because everything everybody in the heavens and the earth are slaves to Allah subhanahu wa ta'ala so with this verses of the Quran Allah condemns categorically the claims that he has a son he does not have lam yalid wa lam yulad he, he, he didn't give birth and he was not given birth to so in this month, it is said that it celebrates the birth of the Son of God. Our disposition is that celebrations of this nature are to be abstained from. Even to the extent that we will not even greet them from this. So if, they tell us uh, Merry Christmas, we may tell them Happy Holiday. But we, we do not greet them for a festival of this nature because it is un-Islamic. This differs from normal mundane life, celebrations of mundane life. They give birth to a child or they are getting married. There is no problem. Allah SWT told us to be kind to those who are non muslim The verse in Surah Al-Mumtahana, Allah says "In as much as they are not waging war on you, and they are not chasing you out of your homes, you should be kind to them. أَنْ to وَتُقْسِتُ إِلَيْهِمْ I mean, just to them. However, when it comes to religious issues, we draw a line. لَكُمْ دِينُكُمْ وَلِيَدِينَ And an example of such is celebrations of this nature. So when it comes to religious celebrations, Islam says no, we cannot partake of it. If it's uh, housewarming, It is uh, the giver to a child or whatsoever, yes, we can participate in this. In as much as we do not consume what is haram, what is prohibited, and we do not do what is haram. And I gave an example in the Yoruba version that at times people ask questions like, can I enter a church? Yes, you can. Yes, you can pray. We Muslims can pray in the church. However, there's a condition. All the statues and then the idols and the crucifixes will be removed. So that is the, the condition Umar al-Khattab gave a Jewish man who said, we want you to come and eat with us in our church. And Umar said, we would have loved to come, but these idols that you have in your church are a problem because all they are idols. So the statue of Mary that people venerate and they bow to and they make the sign of the crucifix to, yes, to them, the statue of Mary, to us as Muslims, it is not different from the statue of Eshu or the statue of Shango that we worship. There's no difference. So they will take those things away before we can enter. But if it is a reception or a hall, we can go there. There's nothing wrong if we partake with them in their festivals that, that are of a non-religious nature. And I said, one may feel that this view is strange. There is, because in our environment, there's a statement that whenever a festival comes, we celebrate it, irrespective of what the origin is. So I said, okay, even in Christianity, you can cite people who said, no, this festival has no base in the religion. So I cited the pastor of Deeper Life Church, Pastor Kumuyi, who in December 22, 2016 said, Christmas is idolatrous. I am quoting his word verbatim. So you can, you can Google it. Just type Kumuyi Christmas. You see, even the video clip is there where he said that he believes that Christmas is idolatrous. Idolatrous means that it is, the, the basis of it is based on polytheism. There is another very big church, MFN, the Mountain of Fire Ministry, Pastor Lukoya. He said this in 2018. 26 July 2018 uh, to be specific, that the root of Christmas is idolatrous. A Jehovah Witness from day one, they don't celebrate Christmas. These ones are not evidences for us. It's just to back up the point that look, it's not something new. In Islam, when it comes to celebrations of this nature, we draw the line. So what about eating the food? of such celebration. I mentioned that the scholars are divided into three as regards eating the food. We have said there's nothing wrong in consuming the food they give to us. And I made reference of a particular Sahabi, a companion of the Prophet called Abu Darda. He was of the opinion that when people told him that, look, these people, are, they, they sacrifice animals for their celebrations. What should we do about them? He said, but Allah knew They do all these things before he said in Surah Al-Ma'idah, وَضُعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَكُمْ That's that. Allah was saying that look, the food, literally, it came as food. He says the food of the people of the book, Jews and Christians, are permissible for you. So, but all the commentators of the Quran, there's nearly an agreement. They said the food there means that what they slaughter. Because if somebody who worships Shango or among the slaughters an animal for us, it is haram, we cannot eat it. But for a Christian or a Jew, it is allowed for us to eat. So this verse was saying it, that their food is allowed for us. Hence, Abu Darda held the position that blanketly, whatever they slaughter is halal, we can eat them. That's the first point. And the second one, those scholars who said that outrightly we should not eat anything. Whether they sacrifice it, whether they cooked it, fried it, Whatever they do, they, we should not accept it. So a lot of the scholars from Saudi Arabia hold, hold this position. And their argument is that, well, Allah has said that, we, number one, this festival is impermissible. Taking their food would be like assisting them. Taking the food also would be like celebrating with them. And some other reasons they give. That's position number, number two. Position number three, people who make a distinction between animals that are slaughtered and non-slaughtered animal, uh, non-slaughtered food. Uh, I So like Sheikh Islam Ibn Taymiyyah, he said if they slaughter animal for that day, that we are slaughtering this lamb, this goat, this cow, for this festival, he said we should not take it. Right, but if they give us rice, they give us a hamper, or they give us something that does not have the animal in it, we should take that. What is his own evidence? He argued that, look, the food is permissible initially. The animal, the only reason we are saying it is not permissible is because of another verse of the Quran. In this verse that Ibn Taymiyyah was referring to, Allah SWT was mentioning the animals that are haram for us. That Hurimat alaykum al-maytatu wa dam and so on and so forth. It is haram for you to eat dead animals, for you to eat blood. And he said, وَمَا أُهِلَّ لِغَيْرِ لَهِبِهِ An animal that are slaughtered while mentioning the name of other than Allah subhanahu wa ta'ala. Somebody slaughtered an animal and said, in the name of Shango, or in the name of Ogun, or in the name of Jesus. Or if somebody slaughtered an animal, to make it very clear, and says, in the name of Muhammad, can we eat the animal? No. You slaughter only for one person who? Allah subhanahu wa ta'ala. So you cannot slaughter an animal and say in the name of Muhammad, or in the name of Abu Qadir Jilani, or in the name of... Uh, you cannot. You only slaughter by measuring the name of Allah subhanahu wa ta'ala. So it says, وَمَا أُهِلَّ لِغَيْلَ بِهِ applies to animals slaughtered for this occasion, and we should stay away, stay away from, from, from it. So this third opinion seems to be the most correct. But when I'm asked this question, I lay it out that these are the ways the scholars have differed about this issue, and this is the opinion I prefer. May Allah give us the permanent understanding. Final segment of the discussion of the khutbah in English is that The Messenger of Allah said, Muslims, you will follow those who came before you, footstep by footstep. To the extent that they enter the hole of a, of a, of a lizard, a desert lizard, you will enter it. And the companion said, Are Yahudi wa Nasara? Are you referring to the Jews and the Christians? And said, Amen. Who else would you follow? That is why we now find Muslims also inventing things that are similar. So very soon, somebody was, I heard somebody was suggesting that since they have Father Christmas, we should also have Father Eid al-Fitr. or Father Ramadan and things like that. It's not allowed. We do not copy people. Rather, people are the ones that are supposed to copy us. We don't copy people, especially when it has to do religious things. So also, you will find that uh, towards this time, Muslims also want to organize events to, to, to celebrate the period. It is not permissible, irrespective of what name they, they may call it. So also towards the end of the year, there are special tahajjud uh, Uh, the 31st stroke 1st tahajjud. And all of us we want to go there that, okay, want to start 2020, and so let us start 2020 with prayer. It's not allowed. Why is it not allowed? Yes, in fact, this special tahajjud for New Year is a very recent thing. 50, and then it started in, the, you know, let us say we start in Lagos. And from Lagos, when something starts in Lagos, everybody will will take it. All this uh, uh, special prayer for New Year, we do not, there is no basis, even this year that we have, this New Year we're talking about, we only use it for administrative means. Islamically, we have our own, Our own set of New Year, Muharram, Safar, Rabil Awwal, Rabil Thani, and even this Rabil Awwal, there is no special tahajjud for all these things. Why people want to copy them? It's okay that when people are going to church, let's organize special tahajjud uh, so that um, you also will enter the reality is just, just to make money. You go there. And the funny thing is this. They will give us one special uh, nafila. They may tell some people read 1,000 kuru Allah. Who will go there? <laughs> Simple nafila that you can do your own house. That one will find it difficult. They will not read. So come and pray self. Somebody that does not pray. He only prays in the morning, Subi. Or he prays Subi and shai. So they will not tell him that New Year oh, if you want to be successful you will do uh, eh, 20 raka 10 10 kula allow in each of the raka he will go there and he'll be very happy that ah no there's no basis for it it's just like following those people so at the end of the day money that you don't have you still spend it there for the affair <laughs> and he will <laughs> he will collect the money all these things on a serious note have no basis anybody that says this is new year prayer or 25th prayer ask them that what is the evidence in the Quran and Sunnah. Don't let them tell you that eh, Allah says eh, we should pray. <laughs> a specific evidence that says that when the year is ending, we should have prayer. Then you cannot find it. You cannot find it. May Allah SWT give us a firm understanding of the deen. Inna wali dhalika wal qadra alayh. May Allah SWT continue to enrich us with understanding and make it. It is not, it is not, the reality is not an easy thing to be firm on some of these religious issues. It is not easy. Because as you want to do what is good, Shaitan and society are also pulling you. That uh, killing Nàtà kí ni ìdúwẹ́ àlètò bẹ̀yẹn má dáwọn yẹn lóhun uh, uh, ẹ̀tì oróró. Ọlọ́run oróró. So, we are last strengthening us. Tí bá ṣe ìyọ̀nà lọ́wọ́nbà àdíkẹ́lá ni àti bí olórí ojú ọ̀rọ̀ lọ́wọ́nbà àdíkẹ́lá kìí ṣe tó rọrùn. So, kọ́lọ́wọ́nbà àdíkẹ́lá kó kún wa ní apá, kó kún alágbọ̀ yẹ́ ẹ̀sìn ẹ̀ kọlọmbà àdíkẹ́ lákó kàwàkàrà tí ó bá lọ́bí wọlé ọlá wọlé ọlá wọlá sí bí lágbàrẹ̀ rọ̀bá ni a ti na fi dín ní asọ́nà ọ̀fẹ́lá ààkìrìtì asọ́nà wàtí ìzùmọ̀ náà kúmìlá sọ́lá yà